إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجه lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú àlàáfíà tó wọ́ sọ́tẹ́yà ọ̀fà tẹ̀síwájú kò ní fúnmahùn ma'áàrí ṣúrù àwọn ahlu sunnati wal jama'a ma'a ahli pẹ̀lú gbogbo àwọn principles àti àwọn foundations tí a kàkalẹ̀ yìí ya'muruna bil ma'ruf wọ́n máa ń pàṣẹ dáadáa wa yanhauna 'anil munkar wọ́n dẹ̀ máa kọ̀ wọ́n àbàjẹ́ ala ma tujibuhu ash-shari'a bí ṣẹ̀ríà ṣe ṣe é ní ọ̀ràn yìí wọ́n kọjá àlà lórí ẹ̀ ìtọ́lọ́mọba subhanahu wa ta'ala tí ó bá pè ní dáadáa wọn a máa pàṣẹ rẹ̀ tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó bá ní aburú ní nǹkan yìí wọn a máa kọ́ ọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ ìpè kuntum khayra ummatin ukhrijat lin-nas. تأمرون بالمعروف وتنهون عن المنكر ọlọ́run ní ẹni tó tó fi dáa jùlọ kí ló fà á tẹ́ fi dáa jùlọ òun náà ni wípé ta'muruna bil ma'ruf ẹ máa ń pàṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ̀dẹ̀ máa ń kọ́ ìwà ọ̀bàjẹ́ sọ ló fi jẹ́ wípé tí àwùjọ kan bá ń bẹ tí ó bá ti sáwọn tán pàṣẹ dáadáa ń bẹ̀ mọ́ tí ó sí àwọn tí wọ́n ń kọ ìwà àbàjẹ́ àwùjọ náà ó ti ṣòfò eléyìí ló fà tí Allah subhanahu wa ta'ala tó fi sọ ìpè wal asr inna al-insana la fi khusr illa alladhina amanu wa 'amilu s-salihati. وتواصوا بالحق وتواصوا بالصبر lẹ́yìn ìgbà الله توفي ọba tó fi àsìkò búra gẹ́gẹ́ bí nǹkan tí ó tọ́ fún tí ó tọ́ fún ẹ̀dá rẹ̀ mí onídájúdájú ọmọ ènìyàn ẹni òfò ni wọ́n ìlàlẹ́lẹ́lẹ́ وعملوا الصالحات أو أنك تجشد هذا وانشي وتواصوا بالحق وانصوا دودوه وانتجوا أراوا لا تسنتجوا دودو ẹni yìí ó súnmọ́ mi bàbá mi ni ìyá mi ni ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni ọ̀rẹ́ mi ni torí náà mi lè sọ òdodo fún rárá watawasaw bil haqq ọmọ ń bára wọn sọ tó jẹ́ òdodo eléyìí ó pàkíyèsí eléyìí níbí eléyìí ó pàkíyèsí eléyìí níbí gbogbo odò dídí papọ̀ wọ́n tàwa ọ̀sọ̀ òbí sọ́ọ̀bù bákan náà wọ́n máa ń sọ fúnra wọn káwọn ṣe sùúrù ibi tí nǹkan bá ti ta eléyìí lára eléyìí ó sọ̀rọ̀ pé kó ṣe sùúrù tó bá ṣe pẹ́lẹ́ iná ló ṣe sọ́dọ̀ tí ẹ èyí ló gba ní sùúrù gbogbo yóò fi di odidi papọ̀ sùúrù tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé ni nú àwọn àdánwò àbí sùúrù lórí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ṣe ọlọ́run ọba àwọn ọmọṣe rẹ̀ torí pé kò sí ìdí ò ní ìdí sùúrù bẹ́ẹ̀ ìwọ̀n àṣùbá alákítẹ́ǹsìn àmọ́yé àwọn èèyàn tẹ́ṣì ń sùn tán ọrùn lórí bẹ́ẹ̀jì ìyẹn ní láti ṣe sùúrù láti wá kí náà ni a mọ̀ níyànjú láti wá ṣerú nǹkan báyìí bẹ́ẹ̀ ni àmàyé àwọn èèyàn tẹ́tẹ́rì sínú àwọn ìwà ọ̀bàjẹ́ a máa gbára wa níyànjú láti ṣe sùúrù náà ni láti lè fi àwọn nǹkan wọ̀nyẹn lẹ̀ eléyìí ni àwọn tí wọ́n ṣíwájú wa ni wọ́n kùnà ni wọ́n ṣe lọ́lọ́run bá fi sọ pé lu'ina alladhina kafaru min bani isra'il ala lisani dawuda wa isa ibn maryam dhalika bima asaw wa kanu ya'tadun ọlọ́run ní àwọn tọ́rọ wọn padà kágùn sí pé wọ́n ya kèfèrí sí ọlọ́run ọba nínú àwọn ọmọ Israel ọlọ́run ní agbé wọn jìnnà sí kẹwa tó ṣe wípé ànábì Dáúdà àti ànábì Ìsá alayhi salatu wassalam àwọn la ní kí wọ́n ṣe zálíkà bima asaw ọlọ́run ní wọ́n tàpá sí àṣẹ wa tá a bá ní kẹ́ ṣe nǹkan ìdàkejì ẹni ó ṣe tá a bá ní kẹ́mẹ́ ṣe nǹkan ẹ̀ńtà ní kẹ́mẹ́ ṣe yẹn òun ni wọ́n ṣe wọ́kàánù yà àtàdó wọn kọjá là káànù láyà tánà àwọn àmì kẹrin fàálù wọn kì í kọ ìbàjẹ́ fúnra wọn wọn kọ ìbàjẹ́ fúnra wọn tó ló jẹ́ pé lára oore tó ń bẹ láàrin àwọn mùsùlùmí tó dẹ̀ yẹ kó máa bẹ́ẹ̀ tó ṣe pé tí oore yẹn bá ti ń kúrò ń bẹ́ẹ̀ kò fẹ́ ní sí àtọ̀ láàrin àwọn àti àwọn tàbí lọ òun náà ni al-amru bil ma'ruf wal nahyu 'anil munkar ẹni tó bá pèrè ní ahlus ó gbọ́dọ̀ rẹ̀ ti kó wọ́n máa pàkíyèsí àwọn èèyàn wọ́n dẹ̀ máa pàkíyèsí tòun náà wọ́n bá ti pàkíyèsí ẹ̀ síbi nǹkan tí ọlọ́wọ́n bá sọ tó wù ú mà àbí tó ti fọ́nú fọ́ra ń parẹ́ gẹ́gẹ́ bí ìjọba ènìyàn tó bá pa kíyèsí ẹ̀sí òṣìṣẹ́ àti gba correction ya'muruna bil ma'ruf wọ́n pàṣẹ dáadáa bákan náà wa yanhauna 'anil munkar wọ́n kọ ìwà àbàjẹ́ àlàmà tujibu sharia ní sharia ṣe gbé kalẹ̀ ni kò ń ṣe bó ṣe wù wọ́n ní tí sharia ó pè ní haramu wọ́n pè ní haramu ìjíṣẹ́rí ó pè ní ọ̀ràn yẹn wọ̀n ní pè lọ́ràn yẹn gbogbo ẹni tí ó bá jẹ́ àlùsọ́nà lè agbọ́dọ̀ rí nínú ìwà rẹ̀ ويرون إقامة الحج والجهاد والجمع والأعياد مع الأمراء أبرارا كانوا أو فجارا lára attributes àwọn أهل السنة والجماعة ó ní ìyà kẹ́kọ̀ọ́ sí àwọn tí wọ́n jẹ́ olórí ìlú ìyà rẹ̀ òun náà ni wípé tólórí ìlú tó bá lọ ń darí ájì wọ́n wá pẹ̀lú ti kọjá anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ájì ẹyọ ya tó ṣe òun náà ló darí òun asiko abubakar radiyallahu anhu oli di aji àsìkò umar oli di aji àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú àwọn olórí tán wá lẹ́yìn lè di ájì àbí kó fìyàn kan kó ní ẹni yẹn kó lọ rẹpírẹsẹ̀ntì òun bẹ́ẹ̀ tó bá dé àràfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ alùsùnà ọ̀jọ̀má wọ́n wà pẹ̀lú àwọn olórí níbi ọ̀rọ̀ pé ó ń darí hajj bákan náà wọ́n wà pẹ̀lú ẹ̀ níbi aljihad tó bá ní àwọn fẹ́ ṣe jihad ní jihad tí àwọn afáàmà sí jihad àtọ́là that is often expand ilẹ̀ wọ́n wà pẹ̀lú ẹ̀ tó wà jẹ́ pé jihad gafur òun náà ni èyí tó ní í ṣe pẹ̀lú pé ká ti fẹ́ǹdì ìlú wa ká wá pẹ̀lú ẹ̀ níṣókí ọmọ ogun tó bá establish àwọn àlùsùnà ti wal jamaa wọ́n wá pẹ̀lú rẹ̀ láti lè fi dìfẹ́ǹdì ìlú Islam àbí láti lè fi expand ìlú Islam wọ́n wá pẹ̀lú olórí tí ó dẹ̀ pamọ́ sí wa òun ni pé ìlú kọ̀ọ̀kan ni wọ́n ní mílítírì títí wọn débi pé wọ́n ó ní tán pè ní ministry of defence fún bẹ́ẹ̀ náà ní ìlú Islam wọ́n á ní ibi tán pè ní ministry of defence tí ó máa bẹ ní abẹ́ olórí tó bá fẹ́ lọ jagun wọ́n wà pẹ̀lú olórí bákan náà tó bá ṣe pé kẹ́ńtù fẹ́ǹjì ló ni wọ́n wà pẹ̀lú olórí wọ̀lùjúmọ̀ ìwọ̀l àyàj bákan náà à ń هو júmọ̀ ما à هو kírun ríjì ni wọ́n wà lẹ́yìn rẹ̀ máa umara wọ́n wà pẹ̀lú àwọn olórí pé márùn-ún jẹ̀máà torí pé nígbà tó ti pẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn olórí ìlú wọn sábà máa líìdì èrò fún àwọn èèyàn àti irun jẹ̀máà wákàtí márùn-ún ni ó àbí ìrìn ojúmọ́ àwọn náà ni a lè di ẹ̀ lápèjúwe bí ọba Saudi ṣe wà ọba Salman bin Abdulaziz tó bá ti sáìdì wípé òun lòun fẹ́ máa kírun fún àwọn èèyàn ìrun wákàtí márùn ẹ̀tọ́ rẹ̀ ni tí ẹ̀sìn gbé fún ìrun ojúmọ́ tó bá lòun lòun fẹ́ máa lídìí àwọn èèyàn ẹ̀tọ́ ẹ̀ ni tó ṣe pé ẹ̀sìn gbé fún un inú eid tó bá lòun fẹ́ máa líìdì àwọn èèyàn ẹ̀tọ́ ẹ̀ ni ṣùgbọ́n n tó ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba wọ́n padà fipò yẹn lẹ̀ àwọn abẹnigéètì ẹ̀fọn ẹ̀lùmí wọ́n lè wá wo àfa àkànkókò làwọn yàn gẹ́gẹ́ bí àfa tí ó máa líìdì ìrun wákàtí mara wọn àfa àkàn làwọn yàn tí ó máa líìdì ìrun júmọ́ àfa àkàn làwọn yàn tí ó máa líìdì àwọn yàn nínú eid eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba ìlú islam tí wọ́n ṣe àǹsábà rí wọn wájú bó ṣe bá wọn ní òkèrò jọ̀mọ́ ẹlòmí ní kílé tí wọ́n fi máa kírun jọ̀mọ́ fún aṣáfà ni wọ́n ní ìpìlẹ̀ òun ni pé ẹni tó jó lórí òun ní ilé ìrùn làfáà ti sọ fún wa pé àbúrárà nǹkan òfò jàrà ẹni rẹ ni wọ́n jẹ́ ní ó àbájẹ́pọ̀ kìí lópin ìwà tán bá ti kúrò mùsùlámù ṣé mùsùlùmí ṣì ni wọ́n ẹ ó máa ń mutí ó máa ń ta tẹ́tẹ́ ó máa ń ṣe zina ṣé wọ́n fẹ́ tẹ̀ láṣẹ ọlọ́run ọba ní àbò fẹ́ ṣe ìsìláàmù tí ọpọlọ ti ẹ gbé fún ẹ tó bá ṣe pé ìsìláàmù tí ọpọlọ ti ẹ fún ẹ ló fẹ́ ṣe ó túmọ̀ sí wípé kò ń ṣe tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó dìbì wá fún wa òun ló fẹ́ ṣe tó ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí sípò iṣu ni ẹni tó jẹ́ onísúnnà bíi ẹ̀ lérí kó máa fa rògbòdìyàn nínú ìlú ẹ̀ olórí yẹn wọ́n ṣe léyìí wọ́n gba rìbá wọ́n ṣe yìí wọ́n ṣe yìí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe fi wọ́n lẹ̀ pẹ̀lú ọlọ́run ọba tó wá dẹ̀ súnmọ́ wọn lọ ṣe wá fún wọn ṣùgbọ́n òun súnmọ́ wọn òun kọ̀ndẹ́mù wọn lórí mímbàrí òun bú wọn òun sọ oríṣiríṣi ń pa wọn kò ń ṣe ìlànà anábì muhammad sallallahu alayhi wa sallam ó ní yẹ àwọn tí wọ́n lè bá sọ̀rọ̀ ń bẹ níwájú ẹ̀ wọ́n bẹnu yàrá ẹ̀ àmọ́ iye afá tó ṣe wípé àwọn ọmọ rẹ̀ ti yàyàkúyà orí kankan ṣe sí wọn wọ́n àfi kò ṣe fún wọn àdúgbò tó gbé kò rí wàá ti ṣe fún wọn ṣùgbọ́n wàá ti tó dùn ṣe òun náà ni wàá ti ká mọ kọ̀ǹdẹ́mù àwọn leaders láti mọ insight àwọn aráàlú against olórí ìlú irú àfa bẹ́ẹ̀ kò tọ́ ìlànà anábíwá muhammad sallallahu alaihi wa sallam kò ń ṣe ìlànà àwọn oníṣúná nìyẹn wá àti tó fẹ́ ṣe bẹ̀rẹ̀ látòrí ààrẹ extend ẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ ọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀ extend ẹ̀ ládùúgbò ṣùgbọ́n ò bẹ̀rẹ̀ wá sí ń bẹ àti àwọn olórí ọ̀dọ̀ àwọn olórí ló ti bẹ̀rẹ̀ condemnation kálíbà ní kí ni àfáàyàn bóòlù bàjẹ́ mọ́ ń sódodo fáwọn olórí títọ́pọlọ ẹ̀ ló ń ṣe yẹn kò ń ṣe nǹkan tí súnà ní kò ṣe tí súnà ní tó ṣe onípọ́sán ara àgbà àyàn sahari ní sultani gbogbo ẹni tó máa ń bẹ ní ipò olórí ẹni bá fẹ́ ṣe wáàsí fún wọn aláìdí aláníyà anúsọ̀lá àtàrà ní kò ń ṣe gbangba àtàrà tí máa ń ṣe wáàsí fún lórí anúsọ̀lá àtàrà aláìdí aláníyà kó ṣe gbangba àtàrà ó ní fàlẹ́ àkóògbéyẹ́rí wọlé àkúróbì ó ní opportunity láti súnmọ́ àwọn olórí ó sọ fún wọn tó bá mìtì wọn ilé ìtẹ́ṣẹ́ ẹ̀kí ìsáàrí ilé yóò bẹ́ sí wọn ẹ̀sìn ilé yóò dá ọlọ́run bá lórí yóò dá anábì ní yóò dá fẹ̀yìn kọ́bílà mímu anábì ní tó bá gbà á lọ́wọ́ rẹ̀ fàdáàkà ń tafẹ́ náà nù wà ìlà tó bá sọ́ọ́sọ́ọ́sọ́ tó lórí ògbọ́ fọ̀kàn abdẹ̀lẹ́bí àlejì òun ti ṣojúṣe sí tiẹ̀ èbó ń ṣe wá àti fáwọn èèyàn láwùjọ tí wọ́n gbà náà ó ń ṣe wá àti fún àwọn èèyàn láwùjọ tí wọ́n gbà ó ń sọ òdodo nù mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n gbà ṣó bẹ́ wọn lórí ó ní opportunity àti ṣe wá àti fún olórí kó sọ títí ẹ ní kó sọ òun ṣolórí òun nígbà kan tó lè fi tó lè fà sí olórí tí ò ní bí wàhálà núlù eléyìí ni nasiha anabiwa muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá pèrè ẹ̀ láàfáà àbí ẹni tó mọ tó jẹ́ òdodo tó fẹ́ bó olórí sọ̀rọ̀ wọn ní ká mẹ́ṣe wá sí fólórí ṣùgbọ́n wá sí olórí ó yàtọ̀ sí wá sí ẹni tí ò ń ṣe olórí ó jẹ́ pé tabala ń ṣe wá sí náà ọmọ ní bàbá rẹ̀ tó ń ṣe tí ó ga ni ó ṣe ṣe wáàsí fún bàbá rẹ̀ kọ́ ni ó ṣe ṣe wáàsí fún ordinary people bí ó ṣe ṣe wáàsí fún ẹ̀gbọ́n rẹ̀ kọ́ ni ó ṣe ṣe wáàsí fún ordinary people so ló fi jẹ́ pé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ Islam ni tábàrà yìí tó pẹ́ olórí sọ́nà tó ṣe rí pé publicly ló attack àwọn olórí irú èèyàn bẹ́ẹ̀ ti deviate kúrò níbi manhaj anabiwa Muhammad sallallahu alaihi wasallam sallam deviation rẹ̀ lè pọ̀ ó lè lè mọ́ pọ̀ èyí làbá fi ń sọ fún wa àwọn tán jẹ́ olórí wa a máa kírun lẹ́yìn wọn tó bá ti pa wọn náà líbi wọn ìrun júmọ̀ ni ìrun wákàtí márààrún ni ìrun ìjì ni tó bá ṣe pa wọn ni wọ́n kó wọ́n darí áàjì á tẹ̀lé wọn náà ẹlòmí lè yẹn àwọn tí wọ́n jẹ́ ní ire lànàbì ń sọ òun ṣàwọn olórí tí ó da olórí bẹ̀rẹ̀ ló jẹ́ ní ire lẹ́yìn anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àwọn sahaba lórí mélòó ló fi jẹ́ pé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ti sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ṣàlàyé fúnra wa anábíwá Muhammad sallallahu alaihi wa sallam sọ bá ṣe bá wọn lórí lò ó ní satarawna ba'di أثرة وأمورا تنكرونها النبي صلى الله عليه وسلم أسكم بوا تين مسلمي وما رلا ولوري أثرة كلا كني أثرة أوني كتي wọ́n pè ní misappropriation in tó jẹ́ nǹkan tí gbogbo èèyàn kó nìkan fẹ́ jẹ bàbá ló yẹ kó wọn àti fámìlì ẹ̀ àwọn èèyàn tán bá súnmọ́ kò sí fáwọn ló máa na appropriation àti misappropriation anábì ní ẹ̀sìn máa padà rí wọ́n kò mú wùràn tó kírun náà ẹ̀ẹ́rì àwọn olórí tí wọ́n máa ṣe nǹkan tó ṣe wípé kò ní bá yín lára mu tó ṣe wípé kò bẹ́sìn mu kò lè bá yín lára mu náà anamsọlá sáà ní fọsibíru ẹ sùúrù fọsibíru ẹ sùúrù hatta telkauni alalhawj tí ẹ fi pàdé mi ní ilé abata ìlànà nabi muhammad sallallahu alaihi wa sallam lè léyìí nínú ẹgbà wa mi ó ní man ra'a min amirihi shay'an yakra'uhu falyasbir alayhi ẹni tó máa rí lára ẹni tó jẹ́ olórí nǹkan kan tó ṣe wípé yakra'uhu tó kórìíra. فليصبر عليه kó ṣe sùúrù فمن خرج على السلطان شبرا فمات مات ميتة جاهلية ó lẹ́ni tí ó bá jáde gẹ̀ẹ́sì olórí tó wá kú ó kú ní kúkú jàìlíyà ni ó kú ní kúkú jàìlíyà that is kò ń ṣe ìlànà anabiwa muhammad sallallahu alaihi wa sallam ló kú lé lórí torí pàdé sọ fún wa pé tá a bá ráwọn olórí wa tẹ́ ń ṣe àwọn nǹkan tó ṣe pé ara wa kọ̀ á ṣe sùúrù ni eléyìí yàtọ̀ sí western recommendation western recommendation òun ni pé ẹ lọ ṣe protest àwọn mìíràn ní ẹ ṣe revolt bí irú yìí tí ọkùnrin náà bẹ̀rẹ̀ náà ní nàìjíríà bí tó náà ló ń ṣe ó contest election ó lose the next thing ní pé kí ni ó fẹ́ pépè fún revolution wo ni orúkọ àwọn aráàlú náà fi ń jà ṣùgbọ́n gbogbo ẹni tó jẹ́ nílà káì ó mọ̀ pé torí ara ẹ̀ ló fi ń jà ṣùgbọ́n pọ́blẹ́mù ni pé àwọn tí wọ́n nílà káì tí wọ́n rọ́ tẹ̀lé òun ó pọ̀ jàǹtìrẹrẹ tó gbọ́n wọn nílà káì àwọn èèyàn kan fẹ́ ríro yìí fún selfish interest ti ti wọn aláwo ẹni tá à ń sọ yìí tó lè jẹ́ pé gbogbo àwọn ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ wọn bẹ̀ lábúrọ̀d yóò wá kó àwọn ọmọ ọlọ́mọ àtàwọn rífúráf yóò kó wọn sẹ́yìn agbọ́rọ̀jà fẹ́tọ̀ wa ní wọ́n ń chíti wa wọ́n ṣe kìíní nǹkan kàmọ́ra wọn àwọn yẹn èyí tí wọ́n pa wọ́n pa nu wọn èyí tí wọ́n ṣe léṣe wọ́n ṣe léṣe nu wọn tó bá yẹ̀ wọ́n á sákóró lù bí èyí tó sákóró ní inú òdo bí a britain àbí kankan ló sá lọ àwọn èèyàn kan ló ti ṣòfò ẹ̀mí dànù ní òfin wọn lẹ́wù lọ tiẹ̀ anábọ́wá muhammad sallallahu alaihi wasallam ó di kánú wípé ẹ gbàgbé ń parẹ́ ẹ máa ráwọn olórí tí wọ́n máa ṣe àgòsí fún yín afárá ẹ̀ rí misappropriation appropriation favoritism ẹ̀ rí tí wọ́n máa ṣe anábìnrin ẹ ṣe sùúrù pẹ̀lú wọn. anabi sallallahu alaihi wasallam ó ní man ra'a min amiri shay'an falyasbir alayhi shay'an yakrahu falyasbir alayhi tó bá rí kẹ̀kẹ́ lára olórí ẹ̀tí o kó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ nínú ẹgbà wá lórí ìdára aitum min wùláàtì kún ṣe àn tẹkraúnà tẹ bá rí kẹ̀kẹ́ kúrò lára olórí yìí anamisọ̀lá sọ̀rọ̀ fọ̀sbírù alẹ́ ẹ ṣe sùúrù lórí nǹkan ẹ̀ wala tanzi'u yadan min ta'a ẹ má sọ pé torí eléyà àgbà lólórí mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ṣé yẹn túmọ̀ sí pé ìsìláàmù àbúrúfù tó lórí yẹn ṣe no ìsìláàmù àbúrúfù ẹ̀ ṣùgbọ́n ìntẹ́ ṣe tí ẹ̀mí àwọn èèyàn èṣòfò nítorí pé kí ni ẹ fẹ́ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ lórí ẹ ṣe sùúrù kẹkàn mọ́ wẹ́sẹ̀ ẹ̀mí àwọn èèyàn torí pé tẹ ẹ bá wéṣì ẹ̀mí àwọn èèyàn lórí nǹkan yẹn kò sí garanti wípé ẹni tí ó gbà kò lẹ́yìn ẹni yẹn láti ẹ̀ lé successfully ẹ ṣe láti ẹ̀rí yọkúrò ẹ̀ ní garanti pé ẹni tí ó gbà lẹ́yìn rẹ̀ nìyí yóò ṣe tẹ̀fẹ́ adẹ̀ láwọn living examples àwọn ìlú bíi libyanu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òfò ń ṣẹlẹ̀ lórí òfò ni láti 2011 tán ti yọ Gaddafi kúrò ní Somalia ìgbà táyọ̀ Ziad Barre kúrò ń bẹ́ ṣé Somalia wà better off ní àbúrò àwọn sòfin sí so ẹlòmí àwọn pé ní ànígbà ànígbà ó gba ọlọ́ yóò bá lọ tán yóò bá di pékinni ẹni tí ó wà yóò tún wọ́ọ̀sì jẹ tó wà mẹ́rin àwọn àkóbá tún jìde àwọn onígbà kankan kamara báwọn náà bá tún bọ́ síbẹ̀ tí wọ́n Islam kò fẹ́ ká fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò lórí nǹkan so nǹkan tí ó pàtàkì òun ni wípé irú àwọn èèyàn báyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kò ti sọ tí ó jẹ́ àtibọ̀tán wọn ó ní ma min abdin yastari'i Allahu ra'iyatan min al-muslimin fayamutu yawma yamutu wa ghashun lahum illa haramallahu alayhi janna kò sí olórí kan tó ṣe tọ́lọ́ wọn bó kọ́ àwọn mùsùlùmí sábẹ́ rẹ̀ tí ó wá jàǹbá wọn tí ó jàǹbá wọn tí ó kú lórí eléyìí àti kọ́ lọ́wọ́ bá ṣe àjẹ́nà léwọ̀ bọ́lọ́wọ́ bá ṣe fẹ́ díl pẹ̀lú wọn anábúwa muhammad sallallahu alaihi wasallam ó ṣe ládùúwà ó ní ìrẹ́ ọlọ́wọ́ bá man wali min amri ummati shaytan farafaka bí farafaka bí ẹni tó bá darí ọ̀rọ̀ àwọn àjọ mi tó dẹ̀rọ pẹ̀lú wọn tó ṣe dára ìlú ọlọ́run bá bá mi rọ̀ kúrò lẹ́nu bẹ́ẹ̀ láti àmàlà wọ́n máa ń ṣàkọ́ alẹ́ ń fọ́ṣọ kárí ẹni tó bá mú ayé le fún wọn tó mẹ́sìn nira fún wọn ìlú ọlọ́run bá rú èèyàn bẹ́ẹ̀ lé koko mọ́wù ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wa sallam òun lè léyìí so kò ṣe pé ó ń sọ̀pọ̀tì kẹtẹ nìyẹn ṣe ṣùgbọ́n mẹ́tọ́ọ̀dì tí àwọn west tán fi kọ́ wa mẹ́tọ́ọ̀dì àwọn khawarij láti sọ̀tàn wọn fún wa àwọn náà máa ń lò òun ni wọ́n ń lò fún Usman radiyallahu anhu tán fi wọlé tán lọ pa torí pé ta ló fẹ́ ṣèjọba tẹ́ẹ̀ ní rí kùdìẹ̀kùdìẹ̀ kan bẹ́ẹ̀ kò sẹ́ni tó perfect kò sẹ́ni tó perfect kúdíẹ̀kúdíẹ̀ tá a bá yàrá olórí kò ń ṣe kálá fẹ́rì vote against ẹ̀ òun ni solution fún kúdíẹ̀kúdíẹ̀ yẹn ìwọ tó ń pèpè sí pé ṣé bá ṣe wọ́n wòran ni ẹ̀rí kó ṣe léyìn ẹ̀rí kó ṣe léyìn ìwọ tó ń ṣe yẹn tán bá gbé wọn náà sípò yẹn àwọn èèyàn ó rà ní ibùdí tiẹ̀ náà ó túmọ̀ sí táwọn yóò tún rí vote against wọn náà àwọn táwọn rí vote against ẹ̀ náà táwọn náà bá tún àwọn yóò tún rà lẹ́kùn tiwọn náà ṣùgbọ́n nǹkan tó yẹ ká ṣe onípẹ́ni tó wá lè ṣe nà sí ha tó súnmọ́ olórí yẹn kó ló bá kó bá sọ̀rọ̀ a ń fàìtì àwọn èèyàn against àwọn olórí ó tako manájú anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam sọ́nà yẹ pé Usman radiyallahu anhu àwọn àtàkùnrin àwọn ọjọ́ wọ́n ní kò ṣe déédéé wọ́n dẹ̀ lọ bá wọ́n ní kò yọrọ ẹ̀ lólórí olóhùn ò lè yọrọ àwọn lólórí àwọn tá à ń sọ yẹrẹ ní sàbí ẹyọ kan bẹ àwọn ọmọ tán bí lẹ́yìn ikú anabi muhammad sallallahu alaihi wa sallam ni wọn abánadi láyé kò sí sàbí ẹyọ kan ni wọn wọ́n dẹ̀ padà pa usman radiyallahu anhu wọ́n pa á sílé níbi tó ti ń ka alukur'an lọ́wọ́ ibẹ̀ ni wọ́n pa á sí. kí náà pa usman sí wàhálà bẹyọ ní àwùjọ islam wàhálà yẹn omi ò tán lòdì táwọn èèyàn rán. Usman dẹni ẹni ọlọ́wọ́n ọba ni àfa ńlá ni ẹni tó páyọ ọlọ́wọ́n ọba tó dúró tí òfin ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí bí wọ́n ṣe wò ó wọ́n wò ó ní wíwú ẹni tó ṣe rí pé ń ṣàbòsí pẹ̀lú ọ̀rọ̀ ìlú wọ́n wo àwọn tó ń bẹ níjọba wọ́n wò pé eléyìí relative ẹni eléyìí relative ẹni eléyìí relative ẹni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mẹ́jọba àwọn tán bá romaru ṣe ìjọba làwọn ilé ti bẹ̀rẹ̀ ìgbà tó débẹ̀ kò yọ wọ́n kúrò ṣùgbọ́n ó wò wípé ó ṣe favoritism ni àwọn sàhábà tó wọ́n lọ àlẹ́yìn àwọn ògbé músìn kan yìí ṣùgbọ́n àwọn eléyìí ni wọ́n rí wípé nǹkan yìí ò bá mu torí wípé lọ́dọ̀ títí wọn èèwọ̀ ni kí àwọn ẹbí kan kò jẹ́ tó àwọn ni wọ́n máa ṣe ìjọba nínú Islam kò rẹ̀ sí nǹkan tó takò kan ló ń ní kí ni problem ti jẹ́ ṣé ń bọ́ alámọ́dọ́ papọ̀ lẹ́ẹ̀kan ni ẹ̀ agbọ̀rọ̀ mọ́ rotéètì ẹ̀ ta ló sọ pé agbọ̀rọ̀ ẹ̀ ókè fẹ́ ọdún mélòó mélòó làwọn máa lò ẹ̀ àwọn kan náà múrò ní yẹn wá tó wá jẹ́ two tenors ń bọ́ ọdún mẹ́jọ àbójẹ́ three tenors bí irú yìí tí Roosevelt tó lò l'Amẹ́ríkà so ló gbé àwọn kìíní yẹn kalẹ̀ kí ló burú ń bi mẹ́tọ́ọ̀dì táwọn èèyàn ń lò pé yẹn kan jọba nílẹ̀ Yorùbá ni àbójọba nílẹ̀ Ìgbò àbílẹ̀ Haúsá tó ṣe pé yóò wà ń bẹ̀ tí èkú ni kí ni nǹkan tó takò kò sí nǹkan kan tó takò ṣùgbọ́n èèyàn kankan jòkóńjọ́ kan pé lóko yẹ kí kíni ọjọ́ ẹ àádẹ́rẹ́ àwọn èèyàn náà tí àwọn ní ògbé sórí bẹ́ẹ̀ àwọn náà máa sọ ìgbà tí wọ́n yọ Gaddafi tí wọ́n pa wọ́n ń bá yẹn kan sọ̀rọ̀ ó ní ní o ti pẹ́jù lórí èèyàn náà ṣé ni ó nìkan ni ah bàtà bí mo bá lórí oyè yìí nísìnyí èjì báyìí ní mo ní kí ni nǹkan tó ṣe rí pé ó tako orí pé kó máa bẹ lórí oyè lọ tí eku mo wá fún mi nínú alukur'an ni àbí nínú sunna eléyìí tó ń sọ sí lórí àwọn èèyàn kan ló fi ń rìn lẹ́yìn mo ní kó tó rí pé àwọn òyìnbó yìí dé ẹni tó bá jọba ní Ọ̀yọ́ ọdún mélòó mọ ń lò olóma àjẹkù ni ẹni tó bá jọba ní àwùjọ báyìí olóma àjẹkù ni kí wá ló mú ìmọ̀ràn ọlọ́dún méje àbọ́dún mẹ́jọ àbọ́dún mẹ́wàá pé púpọ̀ lójú ẹ̀ lọ nítawọn nǹkan ń ṣe lẹ́fẹ́ fọ́ọ̀sì lórí ara yín mo ní jẹ́ kí n sòótọ́ fún irú ẹ̀yìn yìí ìtẹ́ máa ń bẹ láyé lásìkò ànábì sallallahu alaihi ẹ máa takò ànábì sallallahu alaihi oníwáyé ṣùgbọ́n tá a bá wọ bẹ́yẹn bá yín sìn ó prefer kó gbá method Islam yẹn dànù ju pé kó gbá method democracy tó wá wá ní democracy wo ló fẹ́ lò ń bẹ́ ṣe American democracy ni àbí Russian democracy so èèyàn kan jẹ olórí gbogbo olè jẹ olórí lẹ́ẹ̀kan náà possible kí fámìlì kan máa jẹ́ kan lọ ó sì jẹ́ nǹkan tí ó fi ọkàn balẹ̀ ju kí gbogbo èèyàn mọ̀ pé òun lè jẹ́ tó bá ti di pé gbogbo èèyàn ló lè contest ọmọ ènìyàn máa ń wá ipò agbára ni àwọn èèyàn ó máa para wọn nítorí ẹ̀ òun àwọn kata ń rí lónìí political parties tọ́gìrì gbogbo ẹ̀ mọ́ra wọn máa fẹ́ ní àwọn èèyàn ṣòfò fún àwọn èèyàn lówó àti ìyá arúgbó àti ìyá kìíní ní two thousand naira one thousand naira wọ́n máa lálàsí ara wọn káàkiri irọ́ pípa against opponent àti gbogbo àwọn kan islam ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn kan yìí sọ́nàbù wa muhammad sallallahu alaihi wa sallam ó ní satarawna ba'di asarata wa umuran tunkirunaha ẹ máa rí favoritism ẹ dẹ̀ máa rí appropriation àti nǹkan tó ṣe yí pé ara yín ò gbà anamsọ̀lá tó ń ẹ ṣe sùúrù anabi sallallahu alaihi wasallam idha ra'aytum min wulatikum shay'an takrahuna tẹ́ bá rí nǹkan tí ara yín ó gbà lọ́dọ̀ àwọn olórí yín fasbiru ẹ ṣe sùúrù wala tanzu yadan min ta'a ẹ má sọ pé torí ìyẹn ẹ̀gbọ́n olólórí náà gbogbo eléyìí tá à ń sọ yìí kò ń ṣe nǹkan tó wà far-fetched ọ̀rọ̀ àgbésọ yìí muslim ẹ ṣí lọ síbi the book of leadership gbogbo àwọn àdìsí tí mo kó tì í mẹ́mẹ́ gbàgbé sàn Bukhari gbàgbé lọ síbi kitabul fitan òun náà ni àwọn ahadisi tó sọ̀rọ̀ ń pa fìtínà tí ó ṣẹlẹ̀ àbí kitabul ahkam àwọn ahadisi tó sọ̀rọ̀ ń pa àwọn òfin àbáwọn àdìsí ń bẹ gbàgbé sàn Abi Dawud ṣùgbọ́n nǹkan tí bá nínú jẹ́ orí pé àwọn kan bẹ ibi táwọn ti ń tẹ̀lé anábì sallallahu ibi tó ti ń tẹ̀lé ẹ̀sọ́ láàtọ́lá ọ̀rọ̀ bá ṣe ń bá wẹ̀ ni ọ̀rọ̀ bá máa ṣe ṣe áàjì ni ṣùgbọ́n ọ̀rọ̀ bá ṣe ṣèlú rárá wọn ní gba gbogbo yẹn olóòpàá tó jẹ́ pé fìtínà tó ń lọ ní Arab world nísìnyí àwọn èèyàn kan tó wà interested in power àwọn Muslim Brotherhood àwọn ni wọ́n champion gbogbo kìíní yìí torí pé kí ni wọ́n mọ̀ pé àwọn olórí tó wà ń bẹ àwọn ní láti ọ̀nsìtì wọn láti fi àwọn èèyàn àwọn síbẹ̀ tó ẹni láti bá yé kò ní fún wọn sọpọ́tì rárá bó tilẹ̀ kó mọ́ torí wípé ìtàn ṣe èyí ni tó tako ẹ̀sìn ni kó ṣe pé yẹn ń sọpọ́tì àwọn olórí lórí ìbàjẹ́ tó ń ṣe kọ́ ṣùgbọ́n ìsọpẹ́ afẹ́ ọ̀nsìtì wọn túrú gbogbo àwọn protest nǹkan kàmọ́ra tẹ́ ń ṣe ó takò ẹ̀sìn ó takò ẹ̀sìn láti lè fẹ́ ṣe nǹkan ẹ̀ wàhálà làákàndálẹ̀ láàrin àwọn èèyàn àdẹ̀rí wàhálà yẹn nísìn tábà wo síríà lápẹjú ẹ̀sìn àmọ́ iye àwọn èèyàn náà ti ṣòfò ẹ̀mí àmọ́ iye obìnrin ló ti di obìnrin opó àmọ́ iye ọmọ ló ti dánwó òrukàn àmọ́ iye ẹni tó ní property ló ti sá kúrò lúùlù tó fi gbogbo property yẹn lẹ̀ àbí property tó ti wà destroyed gan láti lè dá Syria padà sí ipò nísìn wọ́n níbi billions of dollars láti lè dá padà sí ipò Libya wọ́n pín yẹlẹyẹlẹ tán para wọn lọ́nbẹ́ wọ́n ti pinra wọn sí àmọye camps lórí pé kí n àtẹ́jọ lórí ilẹ̀ the same thing náà làwọn ìlú ni àwọn ìtàn try láti wà stable padà ń tiwọn àti wà stable náà torí gbogbo fìtínà yìí so kí ni èmi fẹ́ gbà ń bi àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n torí pé àwọn tá à ń sọ yìí wọ́n wá interested in power ẹgbẹ́ wọn wọ́n dá a lẹ̀ láti pèlẹ̀ ní orúkọ Islam ṣùgbọ́n agbára gẹ́gẹ́ ni wọ́n wà áfta gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú tíra àwọn olórí wọn wọ́n á ní àwọn olórí náà bá ṣe báyìí àwọn èèyàn ó padà jáde against wọn tó ṣe pé gbogbo lẹ́yìn wà lákọọ́lẹ̀ bí àwọn tíra wọn ni ṣùgbọ́n ọ̀nà wo ni wọ́n fi mú àwọn èèyàn two major ways ni ẹni tó ń wá ipò agbára awọ ọ̀nà tó ń lè fi rí àwọn èèyàn rọ sábẹ́ àkọ́kọ́ ó ní kó lo ọ̀nà ẹ̀sìn ó lè sọ pé ẹwù àwọn olórin ní ẹ̀wò báńkì ìbáná kọ́kalẹ̀ yẹn ẹ̀wò ilé ọtí onáṣíkalẹ̀ yẹn sọ ọmọ tóun náà ti kánú àkùrá nìwí pé ẹ má mutí ẹ má gbowó èlé ó ti kanú alukuran pé ẹ mọ́ta tẹ́tẹ́ ó wá gbọ́ pé olórí kan dá báńkì rìbá kalẹ̀ ó gbọ́ pé olórí kan ó kọ́lé ọtí àbó aláwọ̀kan máa tọ́tí ṣe mọ̀ pé yíò nísìnyí ó yí ní láti fi káàdì orú ọmọ bẹ́ẹ̀ náà wọ́n pa àwọn olórí olórí burúkú ni wọ́n yẹ kà so ẹ̀yìn ẹ̀wò táwọn aṣe é ti ni pé a lọ ṣe demonstration torí pé nǹkan tán ṣe tó takò ṣẹ̀rí ọlọ́ni àwọn ọmọ náà bá ara tẹ̀lé wọn ìtú ó panu ó bá pa lọ torí pé ìjọba ló ń control weapons so àwọn ọmọ yẹn ni wọ́n kàn lọ lálà sí ara wọn lásán ni àwọn tó kó wọn lọ síbẹ̀ agbára làwọn wà áfta ṣùgbọ́n kò ọ̀nà táwọn lè fi àchíìfù kìíní ní káwọn forúkọ ẹ̀sìn kó àwọn èèyàn rógà ilé ọtí wọ́n ṣe léyìí wọ́n ṣe léyìí ẹ̀rí báwọn ìbò wọ́n wá síbẹ̀ ẹ̀ wọ́n ṣe múra gbogbo àwọn ẹ̀nà àwọn nǹkan tí ó máa jí ẹni tó bá jẹ́ unsuspecting soul ṣùgbọ́n ní tẹ́sí máa yé yóò mọ̀ pé kí ẹ náà ń ṣe náà yóò béèrè kí ẹ náà ń ṣe ilé ọtí rìbá anábì ti sọ gbogbo ẹ ike sàtàrà ọ̀nà bá àdí àsára tán wa òmùrà tunkiruna òmùrà tunkiruna nǹkan tó ṣe pé kí ni ara yín ò ní bá mu tẹ́ máa tako tó ṣe pé ẹ̀ẹ́rì tí ó ń ṣe kí wá ló sọ ó ní fàṣbírù ẹ ṣe sùúrù Oni wala yàdẹ̀ mi tọ́ra ẹ mọ́ sọ pé torí yẹn ẹ̀ tẹ̀lé mọ́ ẹ̀ gbà lórí mọ́ ẹni tẹ́sí yé ara rẹ̀ ó balẹ̀ pẹ̀lú tẹ́sí ẹni tẹ́sí òye ojú kan ní èèmọ̀ wọ̀rọ̀ àwọn tí wọ́n dẹ̀ tán yẹn ni wọ́n máa mọ̀ tán lọ síbẹ̀ ni kó ṣe torí ẹ̀sìn náà fi ń jà ṣùgbọ́n torí ipò yẹn gẹ́gẹ́ ni so olórí tí a lè sọ òun ni pé kí ni wọ́n ṣe léyìí wọ́n ṣe léyìí iná ẹ̀wọ́ ọtí anamsọ̀lọ́ asálàm ó ní man ra'a man wali alayhi wali ẹni tí olórí kan bá jọ lólórílẹ̀ faraahu ya'ti shay'an min ma'asiyatillah ó wá rí i tó ń ṣe nǹkan tó takò ẹ̀sìn ọlọ́run ọba anamsọ̀lọ́ asálàm ní falyasbir kò ṣe sùúrù wala yanzi anna yadamin ta'a kó má sọ pé torí ìyẹn ò gbà lólórí mọ́ kí la tún fẹ́ eléyìí tá a sọ sí káwọn ra the book of leadership kìtàbù imara nínú sọ̀rọ̀ muslim àárín bẹ́ẹ̀ the same place náà ló ti sọ pé olórí tí ó bá ṣe dára fáwọn èèyàn ní ipe ọlọ́wọ́ ọba ó ṣe ó ṣàjẹ́nà léwọ̀ the same book náà ni kìtàbù imara náà láti rí ó sọ yìí tó jẹ́ tó lórí fún wọn àwa tá a dára àlù ó sọ báwo ó ṣe bá wọn lò fáwa náà ṣùgbọ́n àwọn á rárá no àwa náà fẹ́ débẹ̀ bí ẹ dẹ́ òkú ń fẹ́ débẹ̀ kò ń ṣe nǹkan tuntun lẹ́ni tá a sọ kò sí ẹni tó jó lórí tí ò ní níbi tí ó kù sí kódà bí ò níbi tó kù sí àwọn èèyàn ó wá bí tó kù sí fún anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ti pín nǹkan fún àwọn èèyàn ìgbà tó wá pín èèyàn kan dẹ́ dìde ó challenge ẹ̀ ó ní ìdílé Muhammad ìrẹ́ Muhammad wọ́n jọ́sìn mi tó ń pín yìí àbí ìsìmọ̀tò mọ́ orí tàbí á wajhullah eléyìí tó pín òfin wojú rẹ̀ ọlọ́wọ́n bá so nígbà tí wọ́n bá accuse anabi ipe kò wojú rẹ̀ ọlọ́wọ́n bá tàbí ó tún kù mọ́ ọ̀rọ̀ yẹn tó anabi sallallahu alaihi wasallam anabi ni wọ́n ìhà illa ma adil faman ya adil ẹni ò bá tún ṣe déédéé mọ́ta ni ó ṣe déédéé ṣùgbọ́n ọkùnrin ọ̀rọ̀ anabi iṣẹ́ tiẹ̀ ọkùnrin ìmọ̀ tó tíkì ní ìtàlẹ̀ omi àfihàn dáfíà àwọn ẹni ọlọ́run làwọn ilé wọn bọ́ àwọn ẹni ọlọ́run ẹni ẹni wọ́n ní mùsọ́lùmọ́rù sàkáyé ẹsẹ̀ rẹ̀ ṣòkòtò lò wọlé nǹkan tó fi gbàtàjẹ́ ni kò wá ṣe ẹnìkan àdẹ́sọ̀lá sáré ó tún wá sọ nǹkan tí àwọn èèyàn ò rí gbà yẹn tí wọ́n á padà rí ó ní yóò padà jáde ẹni tó ṣe pé yáàkiri wà lókùn sọ̀lá àtàhùn sọ̀lá àtìyìn àwọn kò sì padà jáde ṣẹlẹ̀ ìrún lẹ́yìn kí tẹ́ ẹ bá rìnrìn títí wọn ẹni àwọn ilé ètò wa lọ bí ìrún kìkì wọ́n sí àmọ̀hùn máa sí àmì tẹ́ ẹ bá rí mọ́ṣẹ́ mọ́ gba àwẹ̀ àwẹ̀ náà fílà ó lè mọ̀ bọ̀ẹ́ monday thursday láti fọ́ọ̀lù kùránì ni wọ́n á kùránì sórí ṣùgbọ́n láàájú jẹ́ ọ́rí sọ́ra kí ọ̀hún kùránì tẹ́ ń kà kọjá gbogbogbò wọ́n àgbọ́ yóò ìyẹ́kùn kúrò náà nílẹ̀ dín wọ́n mọ̀ kúrò nú ẹ̀sì wọ́n mọ̀ bọ́ra kúrò bí ẹ̀sì tàmà yàmọ̀ kú sáàmù mi nàrọ̀ níyà ní ìgbà tá a sọ wípé a tọ́ fà sí ara ẹranko kan tó wọnú ẹranko yẹn tó jáde lórí kejì tá a lè mọ́ bí wọ́n ṣe máa ṣe yìí anabi ti mú description yìí wá vivid description tí anabi sọ anabi ní láyé ní abẹ́rẹ́ tó hù kí n bá ń bẹ la ń bàtà máa jáde la akula nahum qabla aaj ọlọ́run ọba ṣe dí pẹ̀lú àwọn ta àádùta sọ̀tàn wọn fún wa nínú tafsir àdìmísọ̀ ọlọ́ọ̀sán ní gbówó ṣe dí pẹ̀lú wọn nìyẹn ìṣẹ̀lẹ̀ yìí ìgbà tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ àsìkò Àlì radiyallahu anhu ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Àlì ló wá dí pẹ̀lú wọn tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nú wọn kí náà fi mú Àlì kò lófin ọlọ́wọ́ bá náà kò lófin ọlọ́wọ́ bá tájú ò bá lófin ọlọ́wọ́ bá tá ló tún kù tí ó lófin ọlọ́wọ́ bá Usman kò lófin ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ ni èèyàn ni wọ́n wọ́n ti fi tán kù sí ṣùgbọ́n wọn tá ń sọ ìròrí wọn bánẹ́bí bẹ̀láyé ó tako ànẹ́bí sọ̀lọ́ àṣà kò láti sọ fún wa wọ́n ń pè kan nú àwọn tí wọ́n máa ń jí àwọn èèyàn ní set code ẹni ó kọ ìwé kan tó pe ní al-adalatul ijtimaiyya tàbáníkà translate it in English wọ́n á pè ní social justice ibẹ̀ ni ó condemn Usman burúkú burúkú ẹ̀ẹ́rò bí èèyàn kan rẹ́dẹ̀rẹ́dẹ́ ló sọ̀rọ̀ ẹ̀ Usman tálẹ́sọ látara sọ pé àwọn màláìka ń tijú rẹ̀ òun dẹ̀ wọ́n lẹ́yìn ní ìwọ̀kuwọ̀ so gbogbo àwọn kan yìí ni òun ló bí gbogbo àwọn ròrí àwọn bíi Boko Haram ISIS nǹkan mọ́ra wọn Al-Qaeda gbogbo àwọn eléyìí torí pé kí ni orúkọ ẹ̀sìn ni wé e wọlé wọ́n aláwọ̀ amẹ́ríkà wọ́n aláwọ̀ kìníkà gbogbo àgírí pẹ̀lú yí lórí pé wọ́n ń ṣàwọn nǹkan ní ti ògbà àwọn àjọ àgírí ṣùgbọ́n kí ni àtàfi correct kìíní ìbú láṣẹ máa ṣe ibi táàbí ti sàgírí nìyẹn ṣùgbọ́n tẹ bá ń sọ lẹ́yìn wọn ni a máa da ọ lóhùn àwọn tó yẹ pé wọ́n cement the throne of wicked rulers ah cement the throne of wicked rulers internally, sọ fún wa là ń sọ fún yín ìgbà míì yóò wà ní orúkọ wọ́n ń dùn yín lẹ́tọ̀ọ́ yín wọ́n ń dùn yín ní ẹ̀tọ́ yín ni ní ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọpọ́tì rìbá wọ́n kọ́lé tẹ́tẹ́ wọ́n kọ́lé míúsíkì wọ́n ṣe kìíní kan èyí ẹ̀sìn nìyẹn wọ́n lè lo mẹ́tọ́ọ̀dì yẹn tó máa rí kóhùn náà lè fi wá àwọn èèyàn kó jọ ìdámí ni wọn lo mẹ́tọ́dì bọ́ọ̀dù ilẹ̀tọ̀ yín èyí ní ẹwọ ẹwọ ẹbí ló sọ ti onílé ní Dubai onílé ní Amẹ́ríkà onílé ní kìíní amẹ́yàn property ṣé bẹ́ẹ̀ ṣe máa wòran nìyẹn a ní láti change situation yìí ìgbà míì mo ṣe ìyẹn àwọn tí ó ń ṣe mùsùlùmí náà ọmọ ọkùnrin àwọn human rights activists ẹni tó bá mọ̀ wọ́n dáadáa lọ́wọ́ àwọn tó ń pẹ̀lú human rights activists kẹ́ ẹ̀wọ̀n táwọn kẹwàá wọn properties tí wọ́n ní ní nàìjíríà ní àti outside nàìjíríà àwọn kan máa ṣe é rí náà ṣùgbọ́n problem ni wípé wọ́n ń tako ìjọba tó ń bẹ ń bẹ nítorí pé àwọn náà wá interested in lóko yẹn not because of ọmọ ènìyàn káwọn míì nú àwọn tí wọ́n láwọn ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lọ ìdí ẹlòmíì ní property nàìjíríà yìí à ń sọ àwọn tí wọ́n wà ní 60s tí wọ́n tí pẹ́pà ti 1960s ni wọ́n ti ń bá gbogbo ṣọ́ọ̀bù ń bọ̀ àbí before 1960s ìtí ẹlòmíì fi kalẹ̀ property fún àwọn ọmọ rẹ̀ ní àwọn nǹkan tó mú nínú ìlú yìí ní nǹkan tó ní agbára ni ṣùgbọ́n wọn ni máa bọ́ta ni wọ́n address àwọn èèyàn àwọn tó ṣe pé ẹlòmíì ni wọ́n fi helicopter campaign ní 1959 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ní nǹkan tá a rí ní nǹkan tó ń tán yìí ẹni tó fi helicopter campaign ní 1959 àbí 1960 kìíní kan helicopter ní àṣùgbà yẹn the same person ló wá ló ń jà fún kí ní ẹ̀tọ́ àwọn èèyàn òun ló káwọn companies jọ bòlò tí rówó tó fi ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn tí wọ́n lajú bẹ́ẹ̀ ni wọ́n lajú wọ́n á fọ́lù fún àwọn èèyàn báyìí ara àwọn èèyàn tí wọ́n máa pariwo ẹ̀fọ́ subsidy ẹ̀kìní kan wọ́n gbọ́rọ̀ yọ ṣùgbọ́n tó wáyà mẹ́rin wá tó padà wá years later ó yẹ kán yọ ni ìgbà tó ní kámọ́ yọ yẹn ó ń sọ ó fi ń takò àwọn kan ni ìgbà tó ní kán yọ sí torí pé kí ni àwọn ni wọ́n wà níjọba sọ ẹni tó jẹ́ tó ní làákà ìtọ́lẹ̀ jẹ́ mùsùlùmí tẹ́sí ìdàrúmọ́ lọ́wọ́ akẹ́wọ̀n pé gbogbo nǹkan kan náà ni so àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí níbi ẹ́ríà wọ́n ń dùn ilẹ̀ tọ́yìn ọmọ mú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ní àwọn ni human rights activists ẹ̀kan rí mi nọ́mbà náà ti jù ní ministerial post kan bọ́ jù kí yóò dákẹ́ kò ní sọ̀rọ̀ náà human rights activism ti parí síbẹ̀ ẹ̀ we have to play with the government gba ẹ̀rọ tábánikà wo gbogbo tó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìdákéjì ẹ̀ ní a mọ̀ sọ ó túmọ̀ sí nígbà tó ń sọ̀rọ̀ yẹn agbára lòun náà wá a ní láti bá wọn dá sí i a ní láti ṣe kinní kan nítorí náà wà á ta ni ṣùgbọ́n bá débẹ̀ nǹkan mí ni wọ́n mọ̀ sọ àwọn tọ́pẹ̀rẹ̀ wọn ní mùsùlùmí náà máa ń lo eléyìí ìgbà ẹni wọn máa sọ wọn dún ilẹ̀ tó ṣe ẹ lọ gbogbo tó ṣẹlẹ̀ ní Egypt Paris square ni àbí tó ṣẹlẹ̀ ní Bahrain ni Manama square ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Libya ni ẹ ti àwọn èèyàn tó pẹ̀jọ kí ni problem ẹ̀ nípẹ̀ láwọn olórí náà wọ́n tún wà lẹ́tọ̀ wa ẹ̀yìn ẹ̀wòye tán ní wọ́n ní kìíní báyìí ní account wọ́n ní kìíní báyìí ní account tí ó gbòòtọ̀ àdẹ́sọ̀ ọlọ́sàn ti sọ pé tàtàrà ọ̀nà ba'di atharatan ẹ̀rì tí wọ́n mọ̀ kó àwọn nǹkan rí gbàtàbẹ̀ mi sọ àwọn nǹkan báyìí ìkánú àwọn sáré wá béèrè pé fọmọ́dọ̀ tá àmúrù náà kí ni nǹkan tí ìrànà bí fẹ́ ká ṣe tásìkò yẹn bábá wa ànábì ní àdú ilé yìí hákàrù kò sọdún láàlẹ́ lè lákùn ẹni ẹ tẹ̀lé wọn títú ẹ kẹ́yìn ṣe fún ẹ ẹ̀tọ́ tí tí wọ́n dùn yín ẹ̀bẹ̀ lọ́wọ́lọ́ ṣùgbọ́n àrùn wà níbẹ̀ lọ́wọ́lọ́ a máa da a máa da gbogbo ni da gbogbo a ń náà ìlú à ń ìlú àwọn nǹkan wà interested in power wa wọ́n àwọn láìpọ̀ àwọn èèyàn tó yóò sàkúrò nílùú yóò lọ gba Amẹ́ríkà yóò lọ gbé Britain yóò kọ́ àwọn lọ lẹ́gbàá tó ti mùsùlùmí máa ń gbọ́n ni mùsùlùmí yóò tẹ̀lé àṣẹ ànábìwá muhammad sallallahu alaihi wa sallam náà a agiri pẹ̀lú pé àwọn tó ń ṣe olórí wọn kówó olù wájú agiri pẹ̀ yẹn ìkan ìbànújẹ́ dẹ̀ ni ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ẹ̀kọ́ ànábì sallallahu alaihi wa sallam ká fi yanjú kìíní a nítorí yẹn ìbò tí èlé sùn wọn ànábì sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ ṣe mẹ́nu sahih muslim ó sọ pa àwọn ìran èèyàn kan ìran èèyàn kan bẹ́ẹ̀ ó ní ẹni tó ṣe wípé wọ̀rọ̀jùlá báyá ìmáàmà ẹni tó ṣe wípé ó lóun fún ìmáàmù kan ní bẹ́yà that is olórí nípa lérò bí so tó ṣe pé lóun òun fún ní bẹ́yà láyò bọ́ yíhù ìlà lìdúnìyà torí ayé ló fi fún bẹ́yà o in àpá omi ń há ọ̀rọ̀ bì tó bá ṣe fún ní nǹkan tó fẹ́ inú rẹ̀ yóò mọ̀ yẹnu sí ah, àwọn kìíní nìyẹn ṣùgbọ́n wọ́n ìlànà yóò tọ́ tí wọ́n bá fún níbi kí ni sáàkìtà yóò bínú pẹ̀lú jẹ́ pé ẹlòmí bóyá ìjọba kan wọlé ìsìn wọ́n fún ní pósìtì kan wọ́n ní bó ṣe kíní kan ó ti di agbẹnusọ fún wọn yóò máa sọ pa ìjọba yóò dá àwọn gbìyànjú gan wọ́n ṣe torí wọ́n fún ní pósìtì ni o táwọn bá fún ní pósìtì ní òun ni ó takò wọn jù mùsùlùmí ò ṣe gbogbo àwọn nǹkan rẹ̀ àwọn olórí wa àá mọ̀ ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú àdúrà yìí ètò wọ́n lè súnmọ́ wọn dáadáa nu wa ó gbọ́dọ̀ sọ òdodo fún wọn wọ́n nù wọn kódà tó bá lè fi kan pa jihadi tó dáa jù nìyẹn ṣùgbọ́n ká mọ̀ bú olórí ní jìnnàjìnnà ní ó ṣe jihad fasadu ní ìbàjẹ́ ní ìdàlúrú ní kò rẹ̀ ń ṣe pé mo lákì nìyẹn kó bá lákì tó ní access ìdọ́dọ̀ olórí yẹn lọ bá sọ ìlú fúlàní wa tiẹ̀ ilé ìtẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ bò nífẹ̀ẹ́ sí ẹmọ́kowó olùdó ẹmọ́ṣẹlẹ̀ ẹmọ́ṣẹlẹ̀ tó bá wá pẹ́ náà ṣùgbọ́n kò sọ tí wà fi insight àwọn aráàlú against ẹ̀ ní eléyìí ó kì ṣe nǹkan tó dáa so eléyìí àwọn nǹkan tó pẹ́lẹ̀ òní ní tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó fi kó àwọn sahaba radwanullahi alaihim torí ẹ̀ a rí pé gbogbo àwọn tó ṣe wípé wọ́n ṣíwájú wa ọ̀nà tí wọ́n fi lo ìgbésí ayé ni ọ̀nà tí fi lo ìgbésí ayé ni àwọn olórí wọn a bá wọn sọ̀rọ̀ tọ́ba dé one on one àwọn kan gẹ́gẹ́ bí imam bukhari rahimahullahu ta'ala ṣùgbọ́n wa wọ́n lọ bá uzaifa bin yaman wọ́n ní rẹ̀ uzaifa ah, ah ma bá usman sọ̀rọ̀ náà ẹn bá usman sọ̀rọ̀ owó ṣe ń ṣe àwọn kan wó uzaifa bin yaman oníṣẹ́ tí bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ expect pé kí n pè yín láti ẹ̀yìn kì í yẹ wá ogun fẹ́ bólórí sọ̀rọ̀ ìtì bá ní observation mo máa ń sọ fún láàrin mi àti ẹ̀ ṣùgbọ́n mi ò ní ṣí géètì wàhálà lẹ́yìn so géètì wàhálà ni ká máa kọ̀ǹtẹ́bù olórí publicly kálánṣe wa géètì wàhálà ni torí pé à ń jí àwọn ọ̀dọ́ against wọn à ń jí àwọn aráàlú against wọn ọbẹ̀ lọ́ọ̀kan náà àwọn àfáà ní sàwọn oníṣẹ́ Salih bin Uthaymin rahimahullahu ta'ala nígbà tán ṣe wáṣọ wọn lẹ́yìn àfáà ẹ̀ fi bá wọn lórí sọ̀rọ̀ ẹ̀ bá wọn sọ̀rọ̀ àfáà ni a máa ń bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n a máa ń bá wọn sọ̀rọ̀ láàrin àwa àti wọn á sọ tó lè rò fún wọn ṣùgbọ́n rísì tá àti fi ń ṣe lọ́nà tẹ́yìn fẹ́ ká fi ṣe pé ká máa bá wọn sọ̀rọ̀ publicly ká máa ó ní pé nǹkan méjì ń bẹ̀rù à ń bẹ̀rù ìmọ̀ wá kárí ni fúnra wa a dẹ̀ ń bẹ̀rù ìta sọ tẹ́ bá tẹ̀lé nǹkan yẹn báwa ṣe ń sọ kíjọba má ṣe nǹkan má di pẹ̀lú yín àtàrà torí pé pàtó máa sọ̀rọ̀ ẹ̀ tí Buhari ṣe yẹn ẹ̀ kìíní ìwọ náà wá popularity kárí bí ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn so níta rẹ̀ ń ṣe ní wàásù pé kárí ńlá fi ń ṣe kò sí ládàá àfàlà ń bẹ̀rù yẹn fúnra wa ìkejì òun ni wípé tá a bá sọ tíjọba bá gbé wa tó ti mọ̀ wálé tó ti wà mọ́lé ẹ̀yin náà jáde ẹlẹ́fẹ̀ẹ́ demonstration ìjọba lọ ní weapons lọ́wọ́ tó bá rẹ̀ sí fáyà sí àgàsó kéré lù àwọn èèyàn lura wọn ní eléyìí ṣubú kán lápá eléyìí ṣe kí náà ń fà ní taari bìnkẹ́ ó kéré jù nìyẹn o ó lè wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ wọ́n lè yin àwọn èèyàn ń bọ́ wọ́n lè pa àwọn èèyàn wọ́n lè ráwọn tọ́ọ̀gì sáárín àwọn èèyàn táwọn náà jẹ́ pro ìjọba ìgbé ẹ̀ṣẹ̀ wọn bí ọṣẹ́ ṣe ń ṣojú kí ni nǹkan tó ṣe fáwọn fẹ́ bẹnẹfìtì ń bẹ̀ so àwọn kan àwọn fẹ́ ṣùgbọ́n wàá gbà wípé tí ìjọba kan ò bá ti da àwọn èèyàn ò da ni any place táwọn èèyàn bá ti sọ pé ìjọba ò da àwọn aráàlú ò da ni torí pé ọlọ́ba ni wakadhalika nuwalli ba'da adh-dhalimina ba'dan bima kanu yaksibun ọlọ́run táwọn èèyàn bá jẹ́ èèyàn jẹgẹjẹgẹ ẹni tí ó ṣe lórí fún wọn náà èèyàn jẹgẹjẹgẹ ni wọn náà béèrè lọ́wọ́ Ali radiyallahu anhu níjọ́ kan rí ó jẹ́ pé àsìkò ìjọba ti yín wá rí bó ṣe rí ìdìbò gbẹ́kàndà bọ̀tà sí kó ìjọba Abubakar ò rí bẹ́ẹ̀ ẹ̀ ó ní nǹkan tó fà á ó rí pé ṣẹ́ẹ́rì èèyàn bí èmi báyìí àwa là ń bẹ lásìkò Abubakar ṣùgbọ́n pọ́blẹ́mù tó ṣẹlẹ̀ ní pé èèyàn jẹgẹjẹgẹ bí kí òun ló ń bẹ lásìkò tèmi tíráfímọ́ntẹnumọ́ kóbi tọ́ ọmọ rẹ̀ láti ilé ìwọ tó fẹ́ kí olórí kówó jẹ sọ fún ọmọ rẹ̀ láti ilé àtìlé ló ti mọ̀ kọ́ ọmọ rẹ̀ ìwọ tó o fẹ́ jẹ́ káwọn èèyàn fẹ́sì ṣèjọba àtìlẹ́yìn wá sí máa sọ fún mẹ́ mọ́ṣe léyìn mọ́ṣe léyìn ṣùgbọ́n rìvásì ni the case tọmọ wa tó bá fi ṣe kánsílọ̀ lásán àbọ̀n fi ṣe chairman local government lásán kámọ́ ti sọ ikú wọn fi ṣe governor àbí commissioner àbí minister ìwọ gangan tó jẹ́ bàbá rẹ̀ tó jẹ́ ìyá rẹ̀ tó jẹ́ relative rẹ̀ wàá ti ń kó àwọn oríṣiríṣi àwọn nǹkan tó fẹ́ mo ti ẹ̀fẹ́ òkúrò ọmọ owó mi kébí náà nílé kan ní kínní ṣé owó oṣù ẹ̀ ní ẹ̀kọ́ léyìn fún ẹ eléyìí ti gbé kínní wá mò ń wáṣẹ́ eléyìí náà ni mò ń wáṣẹ́ ni mò ń wáṣẹ́ alẹ́ ní kò dáa káṣe fi wọrí tv torí pé wọ́n súnmọ́ ó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ó fún wọn níṣẹ́ ó fún wọn níṣẹ́ àwọn tó ń ṣe mọ̀lẹ́bí ẹ̀ kí kó ṣe fáwọn yẹn o àwa náà là ń pa là ń kun a ní favoritism ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ àwa gangan náà la champion èèyàn kan nu wa nísìnyí èèyàn tó jẹ́ mọ̀lẹ́bí wa kan ò ní bọ́ sí ipò kan àti kápá àwọn papers jọ ká lọ́ba àwọn credentials wa a lọ bá pa nídìí contract kódà ká mọ̀ qualify fún contract yẹn a fẹ́ kó fún wa ṣùgbọ́n torí tí nǹkan yorùbá ti wá ṣẹ̀ sọ́dọ̀ ti tiwa tó ní kó ọ̀dọ̀ ẹlòmíì ló ṣẹ̀ sí a takò ipa àwọn fámìlì ẹ̀ ló ń kó sí kìnnì ló ń kó sípò irọ́ là ń pa fúnra wa àwa gẹ́gẹ́ fúnra wa là ń dàrú àbí nígbà tó ṣe pé yẹn fẹ́ kọ́ńtẹ́sì fún election tó ti áwó fún wa ní ó fẹ́ jẹ gọ́pùnà lásán ó ti ná twenty billion naira láti lè fi ṣe campaign tó bá wọlé ṣé inú ilẹ̀ ni a ti kó twenty billion naira yẹn ẹlòmíì lọ yówó èlé nu wọn láti campaign ni o ó ní iye interest tí ó mọ̀ gbowó tó lọ yá láti campaign so tó wá wọlé àwọn ọmọ ṣe bó ṣe yẹ kó ṣe ìgbà tó ń bí owó bribe yẹn ní wó ṣe kọ́ lórí mi ò fẹ́ ṣùgbọ́n àwọn náà lágbàpọ̀ ráìsì lápapọ̀ gàrí lágbà gbogbo ẹ̀ wọ́n kúrò fún àgbà tábà gbọ́ wọn tá àti ìgbà ìgbọ́n lọ yá owó ni a máa kọ̀ ndẹ́mu wọn à ń tara wa ni tó wá mọ̀ pé o síyọ̀sì ń tòótọ́ òun wọ́ olórí dáadáa tá máa ń pín báàgì ráìsì mọ́gbàá èyí tó lè gbà ó ní tí ẹni tó jẹ́ olórí ìlú gẹ́gẹ́ tó wá fún ẹ torí pé yẹn nísìnyí ẹ̀tọ́ tí wọ́n tí wọ́n náà ní ráìtì tí ló fún ẹ ṣùgbọ́n yẹn kan ẹ̀fẹ́ kọ́ńtẹ́kìtì yìí kó ló ti rówó gbogbo ẹ so unlike a máa wa bá a lè ṣe máa tanra wa lọ nìyẹn ṣùgbọ́n ẹni tí ẹ̀sìn bá yé aka òfin ogun ilé ìtàkùrọ̀nì sọkọ́nà ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó fún wa ní àgbọ́yé ìtẹ́sí sọ lọ́rọ̀ ìká lè ṣe sùúrù pẹ̀lú ẹ̀ yóò máa dùnyàn mọ́ ń dùnyàn lẹ́tọ̀ yàn tó tọ́ yóò máa dùnyàn wípé wọn lòfin ọlọ́wọ́n wa ṣùgbọ́n dúdùn wá ká má jẹ́ kó kọjá e, àlàká wọn fi jẹ̀bi níwájú ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala so eléyìí òun ni tí a fẹ́ sọ fún wa ẹ olórí kan ẹni rẹ ni eléyìí ó kì í ṣe ni ó jẹ́ ni rẹ kò jẹ́ ni rẹ ṣáà ló wà ń bẹ ẹ ṣe sùúrù pẹ̀lú ẹ ẹ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní khiyaru aimatikum alladhina tuhibbunahum wa yuhibbunakum àwọn tó ń jáwé olóríire àwọn ẹni ire náà olórí náà bí ṣe pé ẹni nífẹ̀ẹ́ wọn náà nífẹ̀ẹ́ wàtúsọ̀lúnà àlèyìn wọ́n yúsọ̀lúnà àlèkùn gbogbo àná máa rántí inú àdúrà lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ ní bíbú àwọn olórí àwọn tó pé ẹ̀kọ́ ríra wọn ọmọ ń ṣe nǹkan tó ń bí inú gan òyí bí ló náà kú àwọn náà gbé sẹ́ra yín tẹ bá ṣe gbé wá làwọn ṣe ń gbé fún yín padà àwọn náà kó ríra yín tẹ bá gbé wá ní rọ́ọ̀fù àwọn náà gbé rọ́ọ̀fù fún yín yìí wọ́tẹ́ láàánú náà náà ẹjọ́ ń bàjẹ́ ni tàbí kan wá béèrè áfù ní Malik al-Ashja'i ó ní ya Rasulullah kí ló ti ṣọ́nà afala nuqatiluhum ìlú àwọn olórí ńlá ó yẹ ká jáde ká bá wọn jà ká dá ogun ẹ̀rú ni ẹ̀nẹ́bìnilá ma aqamu fikumu salah lópin bàtà wá ń kírun ẹ̀fún wọn lẹ̀ ẹ̀fún wọn pilẹ̀ tó ló ń dẹ́pẹ́ àwọn olórí kódà kan ṣe tó jẹ́ kúfùrù gbà mí bá a bá rí wípé a fẹ́ jáde sí wọn yóò bá nǹkan jẹ́ ju àǹfààní tààtàrí á fi wọ́n lẹ̀ kálọ̀ túnra wá ṣe náà kálọ̀ túnra wá ṣe tó gba àwọn iṣu sí kitabu. addressed lẹ́yìn ọ̀rá pípì kìtàbù Sahih Muslim ó dẹ̀ ṣe Imara the book of leadership yóò bá gbogbo nǹkan tí mo ń sọ yóò bá ń bẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan táwọn interested nínú agbára nínú àwọn tó ń pèrè àwọn mùsùlùmí nínú àwọn ẹgbẹ́ oríṣiríṣi bíi Muslim Brotherhood àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn àwọn ọbẹ̀ yẹn kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹ̀ orí pé àwọn àdíìsì yẹn ò bá fẹnu wọn mu so bí ká máa pèpè sí protest ká máa pèpè sí revolution gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá dẹ̀ táwọn èèyàn ìsídà kan ní àwọn ọba yẹn wọ́n ṣe léyìí wọ́n ṣe léyìí nípa ẹ̀sìn wọ́n ń gba rìbá wọ́n ń gbélé àbí kó ṣe pé wọ́n dùn ilẹ̀ tọ́yìn eléyìí wọ́n dùn ilẹ̀ tẹ̀lé táwọn náà bá dẹ̀ bọ́ síbẹ̀ náà the same thing táwọn yẹn náà ṣe làwọn náà ṣe sokoloba kí ó ṣàánú wa. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك